I'm super, super excited. I don't even know why I use the word super. <laughs> Honestly, I am excited to be back here after a long break. <laughs> I think uh, the last time I, I recorded or uploaded any uh, Bible reading in Yoruba probably was like two years ago. But uh, this Bible is a combined Bible, both uh, Yoruba and English. So I'm going to be reading the Yoruba today. I want to read uh, Psalm 150 uh, from verse 1. Ẹ fi ìyìn fún Olúwa, ẹ fi ìyìn fún Ọlọ́run nínú ibi mímọ́ rẹ̀. Yìn nínú òfurufú ojú ọ̀run agbára rẹ̀. Yìn nítorí iṣẹ́ agbara re, Yìn gẹ́gẹ́ bí títóbi ńlá re, Fi ohùn ìpè yìn fi ohun èlò orin àti dùrù yìn fi ìlù àti ijó yìn fi ohun ọ̀nà orin olókùn àti fèrè yìn ẹ yìn lára arò olóhùn òkè ẹ yìn lára arò olóhùn goro jẹ́ kí ohun gbogbo tí ó ní ẹ̀mí kí ó yin olúwa ẹ fi ìyìn fún olúwa àmín. I pray that the Lord bless the reading of His words in our hearts in the mighty name of Jesus. So, thank you very much for being part of today's reading. I really, really appreciate your support for always coming here to listen to this or watch this. Thank you very much. May the Lord bless you. Till the next time that I'll be coming here again, I say bye bye. <laughs> bye, guys. Thank